ọ̀rọ̀pọ̀ orúkọ yẹn dẹ̀ lọ bá òun ní alukur'an tọ́lọ̀nkọ́ wípé ìnáwó lakur'an kẹrì kílẹ̀ rí ṣe sẹ́fì rọ kọ́ídà àgbékalẹ̀ nínú náhù tí gbogbo àwọn àfá olédè ọ̀tako wípé dọ̀míru lọ bá ń tọ́ bá súnmọ́ sẹ́fì ni ṣùgbọ́n wá padà nínú language tẹ̀fẹ́ fi mú a tí a bá ní ìnáwó lakòrò àánú kẹrí ìmún ìnáwó lakòrò àánú kẹrí ìmún alukùrán tó lápàlẹ́ olú alukùrán yìí ok àti rí làbárí ọ̀rọ̀ ṣe àgbélàbárí rí pé láyà mọ́ sùn ilal mutahharun nígbà bẹ́ẹ̀ sọ fún adi pé kò gbọ́dọ̀ fọwọ́ kan àfi mutahharun wọn lọ da fi kìtàbí makinonu tó ṣáájú ẹ̀kọ́ tolóyún ìjẹ́dọ̀ nírú wọn lọ́ba wọn ní lóòótọ́ ni wọ́n ní kí wọ́n padà lọ wo fi kìtàbí makinoni kèé ṣe jumla tó mùsàkìlà kò ń ṣe full sentence etí ọba ti jẹ́ sentence tó gbódà nínú èdè lárúbáwá kò lè dá gba ìròyìn tàbí kó kan lọ torí wípé fí kìtàbí màkìnúùmí járù àti màjúrúrù járù àti màjúrúrù rẹ̀ lọ́dọ̀ elédè ṣíbù jùmùlà kò sí jùmùlà kò sí sẹ́ńtẹ̀nsì náà ṣíbù jùmùlà ṣíbù jùmùlà rẹ̀ àtọ̀pọ̀lọ́ àti fíìlì ó ní ìdí mọ̀tà ọgbọ́dọ̀ sọmọ́ǹkà kò lè dáwà ajẹ́pẹ́ fí kìtàbí màkìnúùmí ìròyìn kùránù ni kìí ṣe fóun dáwà ọlọ jẹ́ròyìn fún kíni fún alukur'an eléyìí ni alukur'an lákìtá lakur'anu kẹrìmù fi kur'anu tọ́lá pàlẹ́ fi kìtàbí màkínú fi kìtàbí màkínú ní ò lè dádúró kò lè dáwà ẹ̀rì pé tá a bá yọ kú ìtókù lẹ́yìn rẹ̀ yọba mu èyí yọ̀rọ̀ ọlọ́run àkéde ni o tá a bá nínú àwòlà kẹrìmù láyà máa àrùn

tọba fẹ́ márù Qur'an kọ́ wà nípò kíni ìmọ́tótó hadith ti ń bẹ lọ́wọ́ wa yìí ó lè túmọ̀ méjèèjì la yamassuhu la yamassu illa ó lè tú ìmọ́tótó tọ́kàn tí í ṣe káfọ ẹbọ nùkú òun ọkàn ti ìmọ́tótó ti ara ìmọ́tótó kejì torí àti ìbọnu hàdí a sì jìnà díẹ̀ nú ọ̀rọ̀ mọ́tótó torí lẹ́yìn ilé àfáwà tó sọ̀rọ̀ sí kìtàbù kínìmí yáàbí kátó bọ́nu àdìsí gángan tí a bá ń sọ̀rọ̀ mọ́tótó shartun min shurutu sihhati kathiru min al-ibada gbogbo ọ̀pọ̀ ẹ̀sìn tẹ́mi àtẹ̀yìn ṣe ọ̀pọ̀ ẹ̀sìn wa pátá òun ló jẹ́ pé ìtọ́jẹ́ májẹ̀mú tí ó fi lálàáfíà ìmọ́tótó wà mẹ́ ìyẹn ló mú àwọn àfáà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ibi wọn ti bẹ̀rẹ̀ torí pé wọ́n nínú gbogbo tí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wa tọ́lá bàbá sọ̀rọ̀ kámú nínú orígun islam márààrún èyí tí wọ́n sọ̀rọ̀ mọ́tótó kò sínú wọn tọ̀hárà kálukú wọn ọkẹ́ yàtọ̀ síra wọn ni kò sẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ mọ́tótó nu gbogbo ẹ̀ bàbá mu nínú aṣahada kò sí tí tayọ kọ́fọ́ kan wa mọ́ kó o níbi ẹbọ ìmọ́tótó ni. bàbá mu nínú sọláàt kó tó di pọ́lọ̀ subhanahu wa ta'ala yóò gba ìrún èèyàn á pè kó ṣe ìmọ́tótó. a béèrè mọ́tótó lọ́wọ́ orúkọ ẹni bẹ́ẹ̀ bàbá bọ́ sínú ààwẹ̀ ó bùkátà ká má kúrò níbi gbogbo ẹ̀gbin èérí kọ́lọ̀wọ́ tó lè gbà àwẹ̀ wa anábì ní máa yadda qawla zur wala amala bihi falaysa lillahi hajjatun fi an yadda ta'ama wa sharaba rọ́sùlù ní gbogbo ẹni tí ọba lè fi ọ̀rọ̀ rúrù ìwà rúrù ìwé rí ẹ̀gbin o lè rẹ mọ́ fún ànábì ní kò sí tọ́lọ́run ó fi àìjẹ rẹ àìmú rẹ tọ́lọ́run gbáwẹ̀ kò sí tọ́lọ́run ó fi ṣe ó bẹ̀rẹ̀ pé kọ́lọ́run tó lè gbàwẹ̀ èèyàn náà ìmọ́tótó kúrò níbi bàbá ọbí zakat àbámọ̀ tó tó kúrò níbi ìwé rí náà mẹ́ ọlọ́ni kó fún mi ní àmúwálé ní sọ́dàfà tuntun hírùhùn tuntun hírùhùn ọlọ́ni máa gba lọ́wọ́ wọn tuntun hírùhùn abẹ́tí wọn nù kọ́pọ̀ wọn má kúrò níbi ìwé rí ìwé ẹgbẹ́ ó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a máa ṣe òun lè mọ́tótó òun lọ jẹ́ ẹ̀ ìmọ́tótó jẹ́ kí ni ọjẹ́ májẹ̀mú tá a bá fẹ́ lọ kírun odidi àyà kan lọ́lọ́run fi pàṣẹ ìmọ́tótó fún wa nínú ìrànà àwọn ọ̀nà tá a lè gbà sí ọlọ́run lẹ́yìn tẹ̀lé gbàgbọ́ ìdàkúntùm ìlà sọ́láàt tẹ̀ bá dìde tẹ́ lọ kírun fàkìsílù wujuhakum ọlọ́run ní ẹ̀fọ́ ojú yín ẹ̀fọ́ gbogbo gbogbo ìríkùrìsẹ́ ti fi rí ọwọ́ ìyẹ́wà náà hadith ti gbogbo oríkì àlùwàlá wa bá bá ti ń ṣe gbogbo àwọn tí ń jẹ́ ẹ̀fẹ̀ tí ń bẹ láwọn oríkè yẹn bẹ́ẹ̀ ló ní yẹn lọ́lọ́wọ́ èyí tá ti fojú rí tí ọ̀dá omi àlùwàlá ọlọ́wọ́ kọ́ gbọ̀dánù èyí tá ti fọwọ́ sí tí ọ̀dá omi àlùwàlá ọlọ́wọ́ kọ́ gbọ̀dánù kò tí ti lè rí èrè nínú ẹ̀ tó ọwọ́ yín náà ẹ tún fọ̀ de kòkò ìgbọ̀n yín wamsahu bi ru'usikum ẹ pa orí yín wa arjulakum ila al-ka'bayn ẹsẹ̀ yín náà ẹ fọ̀ de kòkò ìjísẹ̀ ọlọ́run tó wá ní wa in kuntum lórí mọ́tótó náà ni ọlọ́run ní in kuntum tẹ ẹ bá níṣepọ̀ ọlọ́kan láya kẹ ẹ tó kírun ọlọ́ọ̀ni fatọ̀ haru ẹ̀rí wípé ẹ̀sìn mọ́tótó bẹ́ẹ̀ náà ló ní wà ìfúntún márùjọ tẹ ẹ bá wà nípò ẹni tí ó wá ń ṣàìsàn tẹ lè fi omi ṣe mọ́tótó àwọn àlà sáfàrì tàbẹ́ wà lórí ìrìn àjò tẹ́ẹ̀rí omi tẹ́ fi ṣe ìmọ́tótó àwùjá ahadun minkum min al-ghai ghai bóyá nìkan yín dé láti inú ìgbẹ́ tó ti lọ ṣe ìgbọ̀nsẹ̀ àwọn làmọ́sùn mọ́mìsà tàbẹ́ farakíra pẹ̀lú ìyàwó yín falam tajidu ma'a ẹwà wómi sí ẹ̀rú mi ibẹ̀yìn lọ lóòtú gbé ìsìnjà wàtàyàmù ló ti gbé wọlé ibi ìsìnjà àti wọlé ni pé àwùjá ahàdè omi kú mílẹ̀ lẹ́fàáyì nígbà ọ̀sán lè tán lóní wàlàmùtájìdù máa à bóyá ẹsẹ̀ gbọ̀nsẹ̀ ẹ̀wà arómi ẹ̀lẹ́lòkúta kẹ́ẹ̀fì nu ẹ̀gbìyẹ̀kú ò ọlọ́run subhanahu wa ta'ala oníṣẹ́ ẹ̀bọ́ wá rómi fatayammamu sa'idan tayyiba ẹ̀sọ́ yàmọ́mù pẹ̀lú àwọn tí ń jáde nínú ilẹ̀ tó sì má tí ń jáde tọ́mọ́ ni ìtọ́ bá jáde nínú ilẹ̀ tí ọ̀ma ẹ̀ má fi ṣe tayammamu famsahu bi wujuhikum ó tún kọ́ abáàzì tayammamu ó ní ẹ fi ìpẹ́yẹ ẹ fi pa ojú yìí wa aidiyakum minhu ìgbẹ̀yìn lẹ́sìn pé tayammum táwọn ṣe é dé bíbà yìí ẹ̀rí rẹ̀ tó ẹ̀rí pọ̀fẹ́ pé kọ̀ lẹ́rì ẹ̀rí káyà tó wá níbi nígbà tó sọ́ta lù àlá ṣe bí yìí ọ sọ fún wa pé ká wẹ ọwọ́ wa ilẹ̀ lè màrà ọ̀fẹ́ orí ká wẹ̀ débo ìmọ̀ ṣùgbọ́n gbòdébi ó ní wà àìdíyà fún mìíní àìdí ni ọ̀rùn ọwọ́ ni wàsáríkù wàsáríkàtù fàkàtàwù àìdíyà wù ẹni kọ́lọ́wọ́ sọ bí ká tí wọ́n bá ti sọ pé àì ìsìn jẹ́ àìdí ni tọ́ba ti ìtúbọ̀ ti yé torí pé ìtó yé wa ní àìdí òníkódé bí tọ́lọ́wọ́n bá fi ó jùlọ ọ̀yà sọ̀bì tí ó ti jùlọ fún wa ibi ó ti fẹ́ kó ju bíi lọ ọ̀sọ̀ bíi tá ibi tí ọba ti ní ju bíi lọ kò ní ṣe kí ni kò ní dápẹ́ olúwa ayé díyàtọ̀ kò sọ wípé ilẹ̀ marafa àdìsí tọ́lá láti adé ẹ̀wá tó sọ fún akúrọ̀ sínú ti tẹ́yà máa ọ̀pá ọwọ́ ọ̀pá ojú ẹ̀ àtọrun ọwọ́ nítàdísì gbé wa fún àdùn kọ̀sádìsì kan sọ fún wa pé ọ̀pàdé gbà ṣùgbọ́n fi ní mazhab ní mazhab bíi wa ń pàápàá wọ́n tún kọ́ wa bí a ṣe pa ṣe èdè ìbíbà yìí ọwọ́ àná àṣìmáwí bẹ́ẹ̀ nu lálàrí gbé mátàǹpàkò tó bá fẹ́ pa ọwọ́ ọ̀tún ó mọ ó gbé ilé àtàǹpàkò ọwọ́ ọ̀tún ọ̀sùn báyìí ọwọ́ apá ní gbogbo ẹ̀yìn ọ̀pàdé ìgbọ́n ọwọ́ àwa parí ẹ̀ sí ọmọdérin tìbí náà ó gbé láti tinú ọ̀pá báyìí ọwọ́ àwa parí ẹ̀ síbi àtàǹpàkù bí wọ́n sì kọ́ wa nìyẹn àmàfilà àkíkọ́ ohun tí rọ̀ṣọ́ọ̀lù fi kọ́ wa òun náà ní ká ti táyà máa mú dé ọ̀rọ̀ ọwọ́ nígbà tá a bá débẹ̀ ọ̀rọ̀ ó tún máa tẹ̀síwájú ní orí rẹ̀ insha allah ohun tá à ń kì í fún wa òun ni ìmọ́tótó rọ̀ṣọ́ọ̀lù sọ fún apínlẹ̀ àtàkùnbalù sọlá tẹ̀mẹ́nà àdáfà àtàyàtàwàdà ìrún ẹni tẹ́gbìn bẹ lára rẹ̀ títí ń lọ tó fẹ́ fi kírun tí ó sàlùwàlá ọlọ́run ní gbàrún títí tí ó fi sàlùwàlá òmì ẹ̀pẹ́sìn wá fẹ́ ká ṣe kíni ká ṣe ìmọ́tótó nínú ẹ̀sìn táà tó máa ń fi ìmọ́tótó ṣe tàwa fúwa mẹ́ ìṣáájì nìyẹn ìmọ́tótó wà nú ẹ̀ bàbá fẹ́ tàwa àgbọ́dọ̀ wà nínú àlùwàlá kódà àwọn àfẹ́sìn gbà wípé bàbá ń ṣe lọ́gán táyẹ̀ àlùwàlá wájá nínú ọ̀rọ̀ tó hàn ẹ̀múlẹ̀ náà pamọ́ dìgbà tí abádébẹ̀ nínú ọ̀rọ̀ tó hàn òun ni pé mẹ́yìn bá ṣe lọ tálọ̀ alẹ́ ìbá já wọ́n fẹ́ kọ́ ọmọ bí ó ṣe dé kọ́ lọ tún àlùwàlá ṣe bóyá tàwa fẹ́ lẹ́kẹ̀ẹ́rin lọ wà nínú ọ̀rọ̀ tó hàn ní wípé ẹ̀kẹ́rin ló fẹ̀mí rẹ̀ pamọ́ sí ọlọ̀ tálùwàlá ṣe ọwọ́ àtúnṣe tó fi kàmálẹ̀ tó fi ṣe ẹ̀karùn ẹ̀kẹfà ṣẹ̀kùtà pèrò lèèyàn ń kí lọ tá a débi ọ̀pẹ lẹ́kẹ̀ta débi orun ṣáì lèèyàn bá tó yọ lọ kánú wà láṣẹ kọ̀wọ́ kì í ṣe pé ọ̀pá kẹrin ni ó wà padà kí gbogbo èyí tó ti kí yẹn ti ṣe kí ni ó ti bàjẹ́ yọ ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ irun mi jẹ̀dì mi bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n tó wá ti tàwa fún ni wọ́n gbà wípé ibi tí èèyàn bá dé yẹn èèyàn mà òun náà lèèyàn wà ṣe bìnnáwó ọ̀rọ̀ míì fún bẹ́ẹ̀ tọ́jà fún gba abádìbẹ̀ a máa yan nàná fẹ́ mú lónìí wípé nínú ẹ̀sìn tá a máa fi mọ́tótó ṣe òun ni tàwáàfù wà òun ń sọ̀rọ̀ èyí tí à ń tún lọ bá àti ẹ̀ tí ìdènà hadith asọ́fún apé ìmọ́tótó ti ẹ̀mí bẹ ìmọ́tótó ti àmọ́ fojú rí ọwà èyí táwọn fojú rí láti fi definition fún sí méjì ahadath wà najasa nígbà tá a ìmọ́tótó asọ́fún apé náà ni òun ni rọ́pùn al-ahadat wa izalatu an-najasa rafu al-ahadat wa izalatu an-najasa etí à ń pè ní ìmọ́tótó òun ni ká mú ẹ̀gbin tí ń jáde lára kúrò kádẹ̀ṣì mọ́tótó ẹ̀gbin àfi ara yìí ẹgbẹ́ àfara yìí là ń pè ní ìmọ́tótó rẹ̀ ní tọ̀hárà tó tá a bá fẹ́ ṣe mọ́tótó níbi ẹ̀sìn àfara yí àwọn àfáà wa kù náà sí méjì hadathul asghar wà hadathul akbar ẹ̀gbin tí ń jáde lára èyí tí ó tóbi àtẹ̀gbin tí ń jáde lára tó kéré wọ́n pín sí méjì fún wa. ẹni tí ẹ̀gbin tí ń jáde lára tí yóò bá ṣèmọ́tótó ẹ̀ ó gbọ́dọ̀ ṣe ìmọ́tótó ààyè ibi tí ẹ̀gbin yẹn tó ti jẹ́ tí ẹ̀gbin yẹn yí kìí ṣe pé rán wa bọ́yọ̀ wá ṣe fún sáré. ààyè ibi tí yí lára rẹ òun fi oṣù mọ́tótó ẹ kèsì pọ̀ wà la o ti ń ṣe fúsárí lọ́wọ́ àmọ́ ọ̀rọ̀ pé ẹ̀gbin sì ní nínú ẹ̀ ń wa ẹnu ibi bá yí lára ibi tí ti jáde òun kò sí tọ́kàn wá pẹ̀lú pé bóyá tracy sí ibi tó ti jáde ó sì kù nínú wọn rọ pé bọ̀ ọba fẹ́ sábà ìta tí orí tẹ́gbìn yíyẹn òun ni wọ́n rọ pé kọ́ ọ̀fọ̀nù wọn ò pé kó kíkà bọ́ inú abẹ́ rẹ lọ kọ́ wá pé ó sì ṣe kó kù ní tàbí ó fún ọwọ́ wájú ẹ̀sìn ọ̀ràn lílì yẹn ẹnu ibi tí wọ́n bá rí yẹn tẹ́gbìn wà ń bẹ̀ òun lẹ̀ fífẹ́ ká ṣe kíni torí pé ma ja'ala alaykum fi din min haraj gbogbo tó lè jẹ́ nira fún wa nínú ẹ̀sìn ọlọ́run fi inú ẹ̀sìn fún wa kò sí haraj nínú ẹ̀sìn wa gbogbo tó rọrùn òun lẹ̀sìn mú wa àwọn míì wá ya oníwàhálà irú ẹni tí ń ṣe irú ẹ̀ ní pè ní gbùlù ìfẹ́ tí ò mú wa tí èyàn wá ń ṣe nítorí pé kọ́lọ̀ wọn sàlẹ̀ torí pé mo fẹ́ràn mọ́tótó lọ́ba wá ń kìkà ó fi rúbọ̀ rọ̀bí tàbí ń fa àsákàrí ẹ̀ ń fa ọ̀sà ń ọ wà nù tí àmì o àwílò la fẹ́ ká gbóyé nínú ẹ̀sìn wa ọ̀ ń fa nínú ẹ̀ ń fa lọ́ ń fa bọ̀ pé ẹ̀ olórí wípé ẹ̀gbìn titan igi wá kó lè mọ̀ fún kọ̀ ní ìdí torí pé bó ti wọ̀ náà ó tún lè fún bẹ́ẹ̀ olú ẹ̀kọ́ lọ wá wọn ò ràn ní wàhálà tuntun báyìí o tí wọ́n fẹ́ kásìmọ́ tuntun ẹ̀ nínú ibi tẹ́gbìn ti jáde lára wa òun là yé ibi tẹ́gbìn yẹn bá ṣe kíni tẹ́gbìn yẹn kàn kò ń ṣe pé àwa máa lọ́nú ẹ̀ wípé ẹ̀gbìn lè wà ń àwọn èèyàn máa ń ṣe nìsín àǹfààní táwa tí àwa jẹ́ akẹ́kọ̀ọ́ táwa jẹ àwọ̀ kan máa wọ́n ti ń wo pé tọ́ bọ́lọ́n ṣe ní kó yé ọ nítorí pé ìlọlé pé òun lọ́jọ́ okúra sínú ìnira tọ́lọ́hun subhanahu wa ta'ala tí kò kọ́ sí o tí wọ́n fẹ́ ká ṣe rèé látara ànàjáàsá ètò yíwa ó lè yí aṣọ ó lè yí àyè ibi tá a ti fẹ́ kírun wọ́n fẹ́ ká gbìyànjú kárípa àti mọ́tótó ẹ̀ ẹ̀rí pé àyè ibi tá a ti kírun ká sì mọ́tótó ẹ̀ gbìn ọgbọ́dọ̀ wà ń bẹ̀ òun náà lọ̀rọ̀ ọlọ́run tó ní ìrábẹ̀ ìtìyà lè tọ́ ìfì wàlà áàkìfì wà rúkà ìṣòjò ọlọ́run ní wọ Ibrahim àti Ismail iṣẹ́ tí mo fẹ́ gbé fún yín ni pé tọ́hì rábẹ̀ ìfíyà ẹ lọ bá mi fọlé mi nù ẹ̀fọ́ mọ́sáàsì mi nù kó omi gbogbo ẹ̀gbẹ́ tó yí fáwọn àwọn ní lè tọ́hì fìyìn fáwọn tí ó wà máa tàwa fún mẹ́ wọ̀là àkìfíì àwọn tí ó wà ṣe ìsìkáàf ẹ̀fọ́ fún wa wọ̀rùkà ìṣòjúùdù àtàntí ọmọ rùkú tí wọ́n máa forí kalẹ̀ tí wọ́n máa kírun mẹ́ ó fẹ́ kó àyè ibi tá a ti fẹ́ kírun ọ̀ràn yẹn ni fún wa ká fọ̀nù ọ̀dà tó bá jẹ́ pé a padà tún sọ tó bá di iwájú ìṣáàlà tó bá jẹ́ pé ibi tá ti fẹ́ kírun kò rí bí ibi tá wà yìí kò ní sákúfù kò lájà bí àwọn ṣọ́ọ̀bù tá ti tajà ó lè jẹ́ pé ibì kan láfi gí yọ́lẹ̀ èèfẹ̀ náà ni ibẹ̀ la ti ń kírun bá a bá sì ti lọ báwa bá ti fi kírun tán làwọn àgùntàn ọgbà ṣàǹfẹ́ mọ́ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìtọ́lá àwọn máa ń wábi tí tọ́ba dáa báyẹn àwọn àgùntàn ó ti gbà mọ́ wa lọ wọ́n ti sùn bẹ́ẹ̀ wọ́n ti sun wọ́n ti tọ̀ bẹ́ẹ̀ sátọ́dé tí ọba ti jẹ́ pé amúbẹ̀ níbùjẹ wọn ibi tí wọ́n ti fẹ́ kákìrún níbi tí wọ́n bá ti ṣe ìbùjẹ ẹran tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń sin ẹran tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ran ń gbé bí irú ibi tá a ti ń tẹrẹ yìí nísìnyí sẹ̀ǹpé àwọn ẹran là ń kó bẹ́ẹ̀ ayé tiẹ́ ní èèyàn gbọ́dọ̀ wá pé kó ti ẹran sẹ́gbẹ́ kan kó gbé bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n tó wá jẹ́ pé ẹran wá bẹ́ẹ̀ òun lọ́tọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kò tí ì tá a bá ń tútù ká sí a bá ti bomi lé lórí tómi yẹn ti bó fúnsáárì rẹ̀ ọwọ́ àmínú tá a fi ń mọ́tótó ni wọ́n ń pè ní mùkására níjọ́ míì náà ó lè jẹ́ pé bí kànga ní ní nǹkan bí nǹkan kó ẹ̀ àmọ́ ń lo

àwọn ojú ọ̀nà táà máa ń gbà ṣe ìmọ́tótó nìyẹn a bá ti wá bomi sí tó gbẹ ká máa lo àyè yẹn ní wa lọ ká lọ máa fi kírun bá débẹ̀ tó òun ti pa tó ti gbẹ àwa débẹ̀ ẹ̀dẹ̀ká sọ fún apẹ́ ibi tọ́ra ti sùn sí ó ti gbẹ nígbò ti gbẹ yẹn òòrùn náà wà nínú nǹkan tá a fi a fi ṣe tá a fi ṣe ìmọ́tótó tóòrùn bá ti pa ilẹ̀ tó ti gbẹ ó ti di ntọ́mọ́ alẹ́ kan ká ti ṣe kíni ká ṣe ìmọ́tótó bẹ́ẹ̀ bàbá wa bomi sí tí a rí wípé tàbí tọ̀ǹgá kò tí ì gbé àríbomi tá a bá rí bí awọ tómi ò lè rí títọ̀ wọn ò lè rí látara rẹ̀ sí alókè a lè tẹ̀lé lórí asọ́ nìkan ni ò lè ṣiṣẹ́ yẹn bí awọ ẹran a lè tẹ́lẹ̀ lórí a sọ̀rọ̀ lórí awọ ẹran yẹn náà nígbà tọ́rọ̀ bá ń lọ ní níwájú èyí tá ń gbìyànjú láti sọ fún wa ni wípé ìmọ́tótó ti ẹ̀gbin tí à ń fara yí a lè ṣe nínú ara wa kọjá para wa ló yí tàbá sọ wa tàbá àyè ibi tá a ti fẹ́ ṣe kíni tá a ti fẹ́ kí irun eléyìí là ń pè ní ìzálàtú ànàjáàsà ìyẹn ni láti mú ẹ̀gbẹ́ kù ní ara tàbí aṣọ wa ẹ̀rí sásọ òní wọ́n ti yá bàtà pàtàkì ọlọ́run rẹ̀ ànábì aṣọ rẹ jẹ́ kó wà ní ìmọ́tótó ìyàtọ̀ tí ń bẹ láàrin ìmọ́tótó tí ń jáde lára àtẹ̀yí tá a fi ara yí wọ́n yàtọ̀ síra wọn ìmọ́tótó tí ń jáde ní ara wa tí wọ́n fẹ́ ká tún ṣe àwọn àlùfẹ́ ẹ̀sìn gbà wípé ọ wà ní mímbàbí fíìlì àlìmàmù bí ìgbà tí èèyàn ṣe ń ta apá ní kíni ta apá láṣẹ àṣẹ òǹlọ́lọ́ ń pa wá tí èèyàn bá sì fẹ́ ṣe ń ń pa láṣẹ làbúdà mínà níyà àgbọ̀dọ̀ mọ́dà kíni àgbọ̀dọ̀ mọ́dà níyà ìtumọ̀ ni wípé ajẹ́ pé tí mo bá fẹ́ dìde tí mo fẹ́ mú ẹ̀gbin tí ń bẹ lára mi fò tọ́tara mi jáde mo fẹ́ ṣèmọ́tótó ẹ̀ ọ̀ràn yàn ni kí n dà níyàn bóyá fẹ́ wẹ̀wẹ̀ jànábà látòjú ẹ̀sìn agbọ́dọ̀ níyàn pé jànábà ni mo fẹ́ wẹ̀ èèyàn bá ń kira rẹ̀ kọ́mọ́dà níyàn pọ́hùn wẹ ìwẹ jẹ́nẹ́bà bọ́bá tí òun kò nírun sẹ̀fòyọ́ sọ fún wa pé a bí kò síbi tó mi ọ̀ká lára ni àwọn rẹ̀ pé sáníyàn pọ́ wẹ jẹ́nẹ́bà lọ́dà ló òun ló ń wẹ̀ lásán ni a sọ fún pé kò ìsentọ́lọ́n pani ní kíni láṣẹ fún ìgbà tí ìyẹn bá ti fẹ́ sentọ́lọ́n subhanahu wa ta'ala pa láṣẹ àníyàn gbọ́dọ̀ kù ọ̀rọ̀ yẹn ni fún wa àwọn àfa sọ àpẹ àgbọ́dọ̀ dàníyàn Imam Abu Hanifa nìkan ó ní ọba lọ nígbà bá ya a máa ti sọ torí pé àwọn samara tó máa wà nínú khilaf ìyẹn làwọn èso tá a lè jẹ látara ẹ Imam Abu Hanifa ń gbà pé kò bùkátà sí. Si àníyàn bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ ṣe àlùwàlá a gbọ́dọ̀ máa da àníyàn kó tó di wípé a ṣàlùwàlá kò bùkátà sí káṣẹ̀ máa wá wá níyàn kiri o wọ́n máa rí àmì tó ń gbọ́ o pé àníyàn àlùwàlá mo fẹ́ kọ́ tó ní àti ní tí ń bá a dà níyàn ilé ìlú àbàbà gbọ́njọ́ ní tí wọ́n fi ń ṣèwé àníyàn nítorí pé ẹni tí ó bá àti sọ fún un pé lórí tí wọ́n bá pa láṣẹ pé kò ní ládàá kó ṣe lọ́jọ́ àwọn náà ṣe ìwé àníyàn fún gbogbo ayé àníyàn àlùwàlà àníyàn táyàmọ́ àníyàn tí wọ́n ń wí fún ọ náà ni pé kó o rò lẹ́mìí pé mo fẹ́ sàlùwàlà nígbà tí kìdìtì ọ gbàgbé tí èsè wípé ọlọ́fẹ́ ṣe pàṣíṣẹ́ bọ́wọ́ rẹ dọ̀tí fẹ́pá níyàn wípé àlùwàlá ni mo fẹ́ ṣe ó ti dàníyàn náà nìyẹn kò dìgbà tí èèyàn bá tó sọ jáde ní ẹnu níyà ṣẹ̀bá àná àmọ́ wí aṣọpọ̀lọ́ mma àníyàn ìṣe èèyàn ń rò sáàrí òní jẹ́ àníyàn kò bùkátà sí sísọ ní ẹnu àti tọrọ àsìkò tí ó ti lé wa bá tọ́ba wá ṣe ti nàìjíríà ni òun ò ní àníyàn nú sẹ́fún wọn ka ká fọ̀ ká mi ẹ̀gbin kú ọba wa kó ta wa ń fọ̀ ó sì dàníyàn pé ọmọ pẹ́gbin bẹ́ńbẹ́ ṣàpamọ́ ṣẹlẹ̀ sẹ́pẹ́ òní mọ̀ pẹ́ sí yí aṣọ èèyàn ṣùgbọ́n gbà tí èèyàn ti káṣọ ọ̀tà tó ti fọ̀ ó ti fọ tó ti mọ̀ pé ọ̀dàníyàn pẹ́gbin yẹn lọ́fẹ́ fọ̀ nígbà ọlọ́run ti bọ́ ọ aṣọ ti mú ẹ̀gbin ẹ̀gbin ti náà nù tọ́lẹ́gbin yìí lòun kìí ṣe hada òun ò bùkátà sí àníyàn òun ò bùkátà sí káyọ̀sẹ̀ sí kíni káyọ̀sẹ̀ da àníyàn ìyàtọ̀ tí ó wà láàrin tọ̀hárà tó alhadasi àti tọ̀hárà alnajas àbí ọlọ́run nínú àánú rẹ̀ eléyìí tí ọlọ́run kí ọ̀rọ̀ wa lọ́rùn tó fi rọ̀ lọ́rùn láti wí ní alẹ́ yìí ọlọ́run ọba yóò jẹ́ kí rẹ rẹ̀ kó bọ̀ wá sínú sẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa ká lè gbọ́yé ká gbọ́yé ju bí a ṣe wí lọ ọlọ́run ọba ní máa fi nǹkan máyàn ètò ti fi mọ̀ wá nù mà ọlọ́run ní jẹ́ kí a gbàgbé ẹ̀ wa ọlọ́run kò lè kún ìmọ̀ àti ìmọ̀ ni wa an béèrè tí oníbéèrè tí ó béèrè òun ni wípé àwọn ẹlẹ́bọ tí wọ́n pè lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní tó kó àwọn alùpùpù ó kó àwọn alùpùpù bíi tìsín ó kó wọn nú torí pé ẹlẹ́bọ ni lakọ́dí kàfàrà lẹ́bí iná iná lọ́ha báyìí lè fò sálàsà gbogbo ẹni tó pọ̀ lọ́wọ́ ẹ̀yọ̀ kan tó Hmm? kí ló tó àdìpọ̀ ti mọ́ ọlọ́run mi lẹ́yìn lẹ́yìn ọlọ́run nítorí náà wọn àgbọ́dọ̀ wọnú mọ́sálásí náà. irú mara wo ló fẹ́ ṣe èyí tó hàn tí àwọn tí wọ́n sọ fún wa òun kọ́jẹ́ bí òkúta torí pé òun ló súnmọ́ láti lè mú ẹ̀gbin yẹn kú lára tó kọ́ wá lójú pẹ̀lú irú tó lò torí wípé ó sì hánahánà àwọn tó ṣe hánahánà ju àwọn bíi toilet rope tó tó soft ó ṣe é ṣe kọ́mọ́nù ẹ̀gbìn fóònù ní ara tán èyí tó dáa ju ní kéèyàn lo òkúta náà. oníbèrè bèrè pé ìwọ dẹ́rẹ́bà nínú òtú àbí kọ́wọ́ ẹ̀ kó gbomi lé náà tí ọba lè lo omi tútù kó fi omi gbóná kó fi lé náà kó fi wẹ̀ tí ọba ti lè lomi gbóná bọ́yá ìsàn bẹ lára rẹ̀ kó sì tàyà mọ̀ náà ṣùgbọ́n lọ́wọ́ máa wá ju ara wa lọ náà kò sọ̀rọ̀. Mm-hmm. ń ṣe àwọn oríṣiríṣi ni ń la wa mùsùlùmí òní tọ́ba sí mùsùlùmí gidi ní mọ́sáàsì ìfẹ́lẹ́ rí tọ́ba sí àwọn mùsùlùmí gidi kò yẹ kí wọ́n gbà fún wa ọ̀pọ̀lọpọ̀ ń tó dìrọ̀ mọ́ mọ́sàràhíyà gan lọ́dọ̀ àwọn àfẹ́sìn ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ gan júlù àwọn àfáà ni wọ́n gbà pé ntí ọ̀dà ni kí mùsùlùmí ọmọ ṣe nítorí wípé ntọ́ jẹ́ lọ́mọ àpẹẹrẹ rẹ̀ ntí èso kọ̀ rẹ̀ lọ́mọ jẹ́ kátó wá torí wípé kọjá pé tí èsì òdodo tí èsì àkíkọ òun la wá ń gbénu masáàsì òun la fi ń là ń ṣe masáàsì ò sí fún eré ara túbọ̀